fún ló lè kọ́ àwọn wa. mo fòrè fún ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mo fìlè oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mo fìlè hó gúpa schools ní ẹja máa lo ẹ má bojú báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre dss class tẹ́kọ̀ọ́ tí wà kọ́gbóyèdè sanẹ́wò sì ní gbẹ̀yìn. sound qualitative islamic and western education competent is Arabic language, daily Quran memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìjóbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Ajíbọ́lá street, beside Àlàáfíà bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mọ́ àwọn ọmọ wa lọ sí Muflihun. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun group of schools tọ́kalẹ̀ sí àdúgbò mùsùlùmí ìdí òbí àti ní àdúgbò muslim masfala road ajibola street nílùú ìbàdàn lọ́yọ̀ọ́ state ní nàìjíríà wambi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kúnṣe ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àwọn ó student àtàwọn mùsùlùmí tí wọn ọlọ́mọ ilé ẹ̀kọ́ wa táwọn náà ń dá sísẹ ọlọ́run eléyìí tí à ń ṣe yìí ọlọ́run jẹ́ àjọ jèrè láyé àtijọ́ gbèǹde alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́bìnrin wa zinat alabi tí yọ ọ́ kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودوا الناس والحجارة عليها ملائكة جلاد شداد لا يأسون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ọlọ́run jẹ́ kí àwọn ọmọ yìí ó ní àlùbáríkà tó pọ̀ kó jẹ́ kán wúlò fún gbogbo ayé kán wúlò fún umar islamiyya kó jẹ́ káwọn òbí wọn ó jèrè wọn ẹ jẹ́ kí a tún gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Maryam Rasheed bismillah. Kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam lásán látàlí máa ń láwùdú aláwù kọ̀wá wà Abu Dawud. Translation The Prophet of Allah, peace be upon him, said, There is no salah for the one who does not properly perform ablution. Lessons from the Hadith 1. Ablution is the key to salah. 2. Salat of a person without ablution is invalid. 3. It is compulsory for every Muslim to perform ablution before salat. Tó along gba àwọn ìjọsìn wa o. Ẹ̀yin arúgbó Ọlọ́run eléyìí ni part four episode four Apa kẹrin lórí Al-Muslimun wa Duyun mùsùlùmí àti àwọn ọ̀rọ̀ gbèsè eléyìí náà ni yóò sì jẹ́ ẹ́písòdù tó last lórí ọ̀rọ̀ gbèsè gbogbo tó kù tá a fẹ́ sọ àrùn mánu ẹ́písòdù kọ́lọ̀wọ́n bá lè jẹ́ ọlá kọ́bá ní san àwọn gbèsè wa o. àáfàá ní ká tó lọ gbọ́ yéṣẹ́ lẹ́yìn pé ẹni tí a jẹ ní gbèsè tá a sì rí wípé ó ń tàn ó tètè rówó yẹn san bọ́yá fáwọn àdìtọ́já sí pé ó wà reasonable táwa náà rí sí wípé bọ́já láàrin bọ́ fẹ́ san gbèsè ọlọ́run tó mú àwọn àmìwò kan wá bọ́yá àwọn nǹkan kan tó lágbára kọjá ntọ́ fẹ́ san fún wa ọjà wa bá kèé ṣe pẹ́ni tí ń fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ gbèsè tá a ní wọ́n oṣù ẹ̀mí ẹ̀kọ́ tá a ní ọ̀sálùjẹ́ náà fún tí ń fọwọ́ yẹpẹrẹ mú gbèsè ẹni yìí kódà ó ti fẹ́ ní depression wàhálà ti dé bá ń sáré sókè ń sáré sódò pé òun fẹ́ san gbèsè yìí àáfàá ní yàtọ̀ sí pé ẹni tó jẹ́ olówó ẹni tó jẹ́ pòun lọ́yà àyàn lówó ìdájọ́ àkọ́kọ́ ni pé a ló lè ṣe involve kọjá pé yóò tún rárá fara dẹ almohsir ẹni tára ni tí nira dé bá tí wàhálà dé bá tí ò rí owó yẹn san àáfàá láwọn àdájọ́ míì tún wà torí pọ́rọ̀ gbèsè ti sọ ẹlòmíì gan-an dẹ́n tó ti kú sára látàyé ó lè wá máa kábàámọ̀ pé ah òun ṣe àṣejù òun kọjá ẹnu àlọ́ òun mùsùlùmí ọmọ ìyá wa náà sì ni tó bá kú ní depression kò sóore tá a fẹ́ jẹ́ ń bẹ̀ tó bá ronú kú oore wo ló ṣe wá tó bá pokùnso oore wo ló ṣe wá tó bá ń dákú dájú kí la fẹ́ jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n a ti ṣe wá àti fún wa ẹ̀yin tẹ́ ń jẹ gbèsè tẹ́ ẹ̀ lákàkún ẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run àtijọ́ tẹ́ ẹ kù gbogbo òru yín ààwẹ̀ yín tí ò ní gbé yín wà lùjá náà àfi kọjá sí pé wọ́n ó gbé ẹ̀mí yín kọ́ lọ́dọ̀ ọlọ́run tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwọ tọ́lọ̀ ń bò jẹ ìwọ tọ́lọ̀ ń ṣe lẹ́ni tó yá àyàn lówó má jẹ́ kó sú ọ náà pé ntọ́bẹ̀ yẹn yẹn máa ń sunmi sí nìyẹn mi ò rò pé máa sọre mọ́ láyé mi ìwọ náà tó dúpẹ́ tiẹ̀ pọ́lọ̀ ọba àlejò ọlásèwọ náà lẹ́ni tó ń yá àyàn lẹ́ni tí ó ń gùn yàn jẹ àáfàá nídàájọ́ mi tó tún lè rọ̀ mọ́ òun náà ni kọjá sí wípé ẹni tí ó jẹ gbèsè kó lọ bá ẹni tí ó jẹ lówó pé ẹ ṣàánú mi ẹ bá ń mú díẹ̀ kú bẹ́ẹ̀ eléyìí náà tún bá lánàá tọ́lọ́ mu kódà sí ìyá wa Aisha tán jẹ́ ìyàwó ànábì wa sallallahu alaihi wasallam nínú Bukhari àti Muslim ń bẹ lórí eléyìí irú ẹni yìí kí lòun náà ó ṣe ọ wọ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn tí wọ́n lè bọ́ ọbẹ̀ ẹni tó jẹ lówó wọ́n tẹ̀lé ọ lọ wọ́n bọ̀ ọbẹ̀ eyín gan jẹ́ àpẹẹrẹ pé ìwọ gan páyà gbèsè ṣùgbọ́n wọ́n tọ́jẹ́ pọ̀ ọjà èèyàn lówó tó bá pe fóònù rẹ ọ̀sọ̀ tiẹ̀ tó bá sẹ́ǹdì mẹ́sẹ̀jì sí ọ ò ní rìpláì òun fi já ànámọ́ pamọ́ ni ọ̀dà káyanjú ẹ̀ láyé àáfàá ló tún tọ́ fẹ́ni tọ́já sí wípọ́ jẹ gbèsè kọ́ lọ bá ẹni tó yá lówó àyàdọ̀ àánihú bá àdọ̀ kọjá sí pé kọ́ bóun tiẹ̀ mú díẹ̀ kú ọ̀nà gbèsè òun kóun ọmọ wa sáré ìtókù bóyá kí n tí ń sọ olè yé ọjà èèyàn ní hundred kọ́ ọ wá wá wọn tí ọbẹ̀ bàbá ìmọ̀ ti fẹ́ ọ̀rọ̀ rẹ̀ ti lágbára ṣe ronú tí ọ̀ owó yìí ń bẹ̀lẹ̀ ní ẹ̀ ọfẹ́ san àárín pọ́fẹ́ sanwó lára ọmọ rẹ̀ ọ̀yá àárín pọ́fẹ́ sanwó iná sọ operation fún ìyàwó rẹ̀ lọ́sítù àárín pọ́fẹ́ sanwó òjò tún gbé páànù ilé rẹ̀ ẹ̀mọ̀jọ èló lẹ fẹ́ bá ní dínkù ní hundred àmọ́ pẹ́yìn lẹni gbogbo owó ìlòdìdì ọlọ́run ní jẹ́ wálẹ̀ àáfàá nírú eléyìí ń bẹ́nu ìlànà ìsìláàmù kódà nínú àdíìsì ìyá wa Aisha eléyìí tí mò ń sọ yìí irú rẹ̀ ṣẹlẹ̀ tọ́já sí pànàbí náà dẹ̀ dá sí pé ìwọ tó o ní owó yìí ọ̀wá bá a gbé díẹ̀ kó ń bẹ̀ jẹ̀mọ́ tá a bá ń ṣe léyìí yóò túmọ̀ sí pẹ́ni tọ́jẹ́ yín lọ́ndrẹ́dì bọ́yẹ̀ bá a gbé fọ́ọ̀tì kú yóò wà á gbìyànjú kóun náà lè fi hàn fọmọlúwàbí lòun kó san sixty thousand tó kù yóò máa wá san pé ẹjọ ẹjẹ máa san pé ten thousand lóṣù ṣùgbọ́n ọjà èèyàn lówó o méèkì múfù kankan ẹ̀ńtọ́ ọjà lówó kú ọ̀sán fún àwọn fámìlì rẹ̀ ọ̀sán ìwọ náà kú lẹ́ńtọ́jẹ́ gbèsè wàhálà ńlá nù wájú ọlọ́run àáfàá nídàájọ́ kan tó nìyẹn àáfàá nídàájọ́ míì òun ni àtàsọ́dù alàlùmọ̀dé ẹni tọ́já sí pọ́jẹ gbèsè kọjá sí pé àwọn èèyàn wà á dáwó jọ fún láti bá a san gbèsè rẹ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ̀ ẹ̀yẹ ń tọ́jẹ gbèsè gbogbo onímọ̀ ń tọ́jẹ gbèsè lé lórí kèé ṣe kọ́ yáwó sòkú àná kọ̀ lọ yáwó ta tẹ́tẹ́ àáfàá kọlọ lọ yáwó kó fi máa bùgá àdánwò wá dé bá níbi tí gbèsè yẹn tó ti ń gunra wọn ọ̀yáwó lórí ara ọmọ kan tí ọ̀yá ọmọ eléyìn ara ẹ̀ ń yá tán ọmọ míì tó gbé ọ̀sán yìí ń tán òjò gbé páànù ilé rẹ̀ kò tí ìbọn bí eléyìn fẹ́ǹsì ilé rẹ tó wó eyín ò tí ì pẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ jóná gbogbo ẹ̀ wá ń gorí ara wọn ọlọ́run á máa má dánwò wá bẹ́ẹ̀ abẹ́ lọ́nà àwọn tí wọ́n àdánwò bẹ́ẹ̀ ń bẹ́ fún ọlọ́run bá wọn san gbèsè ọrùn wọn àáfàá ní sẹ̀rí àtúnfaramọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ gba ọmọ ìyá yín là ẹ wá ṣe sọ́dá pọ̀ ẹni tí ó fi five thousand lẹ̀ ẹni tí ó fi ten thousand lẹ̀ oní twenty thousand ọmọ ìyá yín jẹ́ half million ẹ̀dẹ̀ bá a rí three fifty ọ̀ya ẹ̀tẹ̀lé dọ́dọ̀ ẹ̀ tọ́jẹ́ ní half million bàbá ọmọ ìyá wa yìí ni gbèsè ti fẹ́ ràn lọ sọ́run ìbànújẹ́ ti mú wàhálà ti dé bá ẹmọ̀jọ́ ẹ bá ní wò ó ṣe eléyìí náà ṣẹlẹ̀ nínú àdíìsì àáfàá wa àbúṣe ìdílé kòdèrè ó ní pé láyé ànábì sọlọ́lá àlìwàsálà ùsí ìbàrọ́jù ló ń fi áàdì rọ̀súlì láì sọlọ́lá àlìwàsálà ó ní wàhálà mùsíbà àdánwò ìfòòró ìpáyéke ó sọkùnrin kan lójú ayé ànábì tí gbèsè fi wọ̀ lọ́rùn ànábì wa ní tàṣọ́dàkú àléyìn ẹ̀yin èèyàn bá ní dáwọ́jọ fọkùnrin yìí tí ń ṣẹ̀bí ìlì láì ẹ wò ó ṣe láàánú fàtàṣọ́dàkọ̀ náà sọ àléyìn àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bá a dáwọ́jọ fàlámúyẹ́bùlíkà wàfá àdáìní yìí owó tí wọ́n bá a dájọ kò tó ń tó fi lè san iye gbèsè tí ó jẹ ànábì náà bá bá a dì rẹ̀ bẹ́ẹ̀ ànábì náà bá bá a bẹ̀bẹ̀ fàkọ́ọ́là sallallahu alaihi wasallam léfòrò máa nìyí ànábì níwọ̀ tí wọ́n jẹ lówó ọ̀wá jọ kùrú máa wà jáde fún wà láìsàlà fún ilá zálì ànábì ní ẹ̀mọ̀jọ ìwọ̀nba ń tọ́lọ ní àríyí ẹ bá ní gbà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ìtọ́lọ ní ọ̀jẹ̀ ti nínú ẹ ṣàánú wa lórí ẹ̀ òun ló lọ́wọ́ ẹ o tọ́ bá sọ fún wọn gbowó òun pé ẹ bá wa ni o tẹ́ bàbá wa wàhálà ni ṣùgbọ́n torí pòun náà tẹ́ ẹ tó lọ bá ọ̀rọ̀ tútù àmọ́ fatirọ ẹni ìlú òrò pé tó ọ̀dà nígbà tí mọ̀mù náà ti wá dìde báyìí tí dàdánì náà tó tẹ̀lé wọn tí àwọn aláǹlọ́ọ̀dù náà tó rè à baálẹ̀ mọ́gàjì lórí ọ̀rọ̀ ọ̀dà tó rí bẹ́ẹ̀ gan kódà mo bọ̀ nídàájì ń bẹ̀ owó tẹ́ ẹ kó wà ìgbà tó ti pọ̀ jù ẹ̀ tún dá two fifty padà fún bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ fi san àwọn gbèsè míì ìwọ́ tó ọ jẹ gbèsè tó o gbérú àwọn gbèsè yìí ẹ̀yin ọmọ ẹ̀yà tẹ̀ ń pọ̀ mọ́ ya yín náà jẹ gbèsè ẹ lè dá tọ́rọ́ kọ́bọ̀ fún tó bá pokùnso tó bá ní depression tó kú tó ní stroke láàrin yín sẹ́ẹ̀tọ̀ máa wò ó ràn ni ẹ̀yin fámìlì ẹ̀ jẹ́ kọ́ máa yín ó pokùnso ẹ̀yà ara líra ń díẹ̀ ẹni tí ọ̀dà tẹ́ ń kọbọ̀ oní tú kọbọ̀ kẹ́ẹ̀ bá san gbèsè àwọn tó jẹ lówó kẹ́ẹ̀ lọ́mọ ẹ̀bẹ̀ wọn káàkiri kí wàá lóòfin lè kó ń bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò ọlá ṣàánú wa o mọ̀ sí wa lẹ́ni tí ọmọ ẹ jẹ gbèsè o ní ìparí ṣẹ̀rí àwa akọ wa ládùúà eléyìí tá a máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ gbèsè ọyẹ mú báírò yín o tí báírò ọ̀bà sí tòsí ẹ máa rìkọ́ọ̀dù wá sí ìwà yìí ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam ọkọ wa ní àwọn àdúrà tọpọ méjì péré láàlè sọ eléyìí náà ni ó sì jẹ́ last episode lórí ọ̀rọ̀ gbèsè o àdúrà alákọ̀ọ́kọ́ ànábì ńkọ́ àfáà wa alì ọmọ àbí tọ́lì tó tún jẹ́ ọkọ ọkọ ọmọ ànábì ànábì ní rẹ̀ alì ṣé kí n kọ́ ọ láwùkánà àlẹ́ ìkàjábà ló dáì tí gbèsè rẹ bá so òrùpàdùn àrò mẹ́ẹ̀ẹ́dógún ni àdúrà tí ó gùn ni ànábì ni máa sọ pé allahumma kfini bi halalika an haramika wa agnini bi fadlika amman siwak gbọ́ lẹ́ẹ̀kan sí allahumma kfini bi halalika an haramika wa agnini bi fadlika amman siwak allahumma kfini bi halalika an haramika wà á gíní níbi fadlika amansiwa àdúrà ìlànà bí kọ́ àfa àwáálì àfa àwáálì náà tó kọ́ àwọn tó tẹ̀lé nínú àwọn rìwáyà àti àdìsí ní tààtúnkà tóun náà tó ń kọ́ àwọn èèyàn pé ẹ jẹ́ kí n kọ́ yín ládùúgbò àtànà bí kọ́ mi àdúrà yìí ni ẹ jẹ́ á máa ṣe iye tó bá rọ̀ ọlọ́run ni bó bá ṣe mẹ́ta lọ́rọ̀ ọlọ́run pẹ̀lú ìmọ̀ọ́nì ọlọ́run gbàdúrà rẹ̀ bó bá ṣe méje ló lè ṣe bó ṣe mẹ́wàá ló lè ṣe bó ṣe ọgọ́rùn-ún ló lè ṣe iye tó bá rọ̀ ọlọ́run máa ṣe o lè ṣe lọ́sàn-án o lè ṣe lóru ara àdúrà rí àdúrà ní ìtànàbí tún kọ́ wa pé pé èèyàn bá ń ṣe ọlọ́run ọmọ bá a san gbèsè ẹ̀ bó ṣe wù kọ́ pọ̀ tó òun làdúrà tí mo fẹ́ tún sáré sọ yìí a máa sọ pé allahumma malikal mulki tutil mulka man tasha'u wa tanzi'ul mulka mimman tasha'u wa tu'izzu man tasha'u wa tudhillu man tasha'u biyadikal khairu innaka ala kulli shay'in qadir túlíjù láìlà fi nàhàr wà túlíjù nàhàrọ̀ fi láìl wà tó kúrìjù lè hajj àmínà lìmájì wà tó kúrìjù lìmájì tàmínà lìhajj wà tẹ̀rìzùkù máa ń ta ṣááwú bẹ̀gọ́ ìrẹ̀ ṣìṣà rọ̀hmánà dúníyà wà láàkírọ̀ wà rọ̀hìmá ùmá tuuti máa ń ta ṣááwú mẹ́ni ùmá wà tẹ́mínà ùmá ń ta ṣááwú ìràhámúní ráhmàtán tùgùnínì bíà an rahmati man siwak àdúrà tánàbí kọ́ wa nìyẹn ẹ̀yin mùsùlùmí ẹ má wàárọ̀ kí ẹ má ṣe àdúrà yìí ẹ gbọ́kàn lọ́lọ́run ẹ gbára lé ọlọ́run ẹ gbàpọ̀ lọ́run ọba àlejò ọlá òun ni ọba yín san gbèsè yín o èyí tá wà ní tá a lè fi ràn yín lọ́wọ́ òun la fún yín ẹ má dìdàkudà o ẹ má pokùnso nítorí gbèsè o ẹ má para yín o tẹ́ ẹ bá para yín eji jí àlọ́dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ aṣoríire o ilé ẹ̀kọ́ muslim group of schools àwọn náà sonígbọ̀wé ètò ẹ fẹ́ máa pè wá ẹ máa pè zero eight zero five two six one five three zero eight asalaamu alaykum wa rahmatulahi wa